aago mẹ́wàá òwúrọ̀ òtòrò òkìkí láti lè ṣe ẹlẹ́rọ àmì ìjìjì ayé kò tọ́ one zero one point one akọ́tún ètò alfik fil islam fúnà lọ́mọ ní àǹfààní láti tẹ́tí sí báyìí ọ̀làdùnúgbèlò ti wà ní agbára láti máa tukọ̀ ètò náà. wàlláhu alladhi la ilaha illa hu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wáyé pé a tún dìjọ kó ojúmọ́ a tún dìjọ káàbọ̀ sórí ọ̀tún ìtòrí ètò àti àpòyìn àlè fíkì òfin Islam mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ Sheikh àyàkùnmọ̀lá ẹ káàbọ̀ sórí ètò sà kí Allah àkójẹ kọ́ ẹ kárí ní pẹ́lú dáadáa láti àrí ẹ̀sìn Islam kí Allah kí ó sì jẹ́ kí ẹ ní àtúbọ̀tán dáadáa. ọ̀làdùn níbi ló ń lókọ̀ mi eléyìí lọ́ọ̀tún ìrètí akọni àlè fíkì òfìlẹ̀ Islam lẹ́yìn tí alimẹ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́rẹ́ lógún àṣẹkùn àṣẹ agbátẹrù ẹ̀ kí Allah kó túbọ̀ mọ bá a fi ṣàlékún àgbéga dáadáa àti ìlọsíwájú eré sí fún wa insha Allah ìbéèrè aláwọ̀kọ́ tí wọn máa fi ṣíde ó ní ìbéèrè eléyìí ń bẹ mi pé ǹjẹ́ bàbá láńlọ́ọ̀dù wọn lẹ́tọ̀ọ́ láti máa gba owó ilé tí iye rẹ̀ yàtọ̀tọ̀ síra wọn ní ọwọ́ àwọn ayálégbé rẹ̀ látàrí bí ìwà àwọn kan ṣe yàtọ̀ sí dáadáa nípasẹ̀ pé bí méjì sí mẹ́ta nínú àwọn ayálégbé wọn máa ń bá mójútó ilé tún ilé ṣe àbí kò lẹ́tọ̀ọ́ fún bàbá láńlọ́ọ̀dù ọ̀hún láti máa gba owó tó yàtọ̀ síra wọn pé dọ́gbandọ́gba ni owó tó gbọ́dọ̀ máa gbà lọ́wọ́ àwọn ayálégbé rẹ̀ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ léyìí tó tún farapẹ́ òun náà ní pé ǹjẹ́ tí ayálégbé bá kúrò ní ilé tó ń yá gbé láì jẹ́ pé owó ilé rẹ̀ ó ti jó tán ṣé ó lẹ́tọ̀ọ́ láti béèrè owó rẹ̀ yòókù àbí kò lẹ́tọ̀ọ́ àti pé bí ayálégbé tí à ń sọ yìí gan bí ò bá tiẹ̀ wá béèrè ṣé bàbá láńlọ́ọ̀dù àbí ìyá láńlẹ́dì tí ó lẹ́tọ̀ọ́ láti dá owó yòókù tí ó jẹ́ ti ayálégbé padà fún lókun ìgbà tí kì í ṣe pé onílé gan ló kúfẹ̀ kan lé ayálégbé kúrò níbẹ̀ ó tún ní sọmọgbè kẹta àmọ́ ẹ̀jẹ̀ ń da gbogbo àwọn ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته òfin islam dá lórí pé gbogbo àyè yòówù téèyàn bá ti bára rẹ̀ kéèyàn máa ṣe dọ́gba torí pé ìṣèdọ́gba orí rẹ̀ ló lọ́wọ́ ẹlẹ́tàá fi mú sánmà dúró iná ló sì fi gbé ilẹ̀ ró àbòsí àìṣedéédé bíbà ló máa ń da nǹkan ró bíbà ló máa ń ba nǹkan jẹ́ ilé tá fẹ́ gbé fáwọn èèyàn pé fún wọn yá gbé sanwó rẹ̀ lọ́dọ̀ wa tó bá jẹ́ pé bákan náà làwọn yàrá rẹ̀ rí ṣe ni ó yẹ kí owó tá a máa gbà lórí rẹ̀ tàṣe kó yàtọ̀ síra wọn nítorí pé nǹkan tá a gbé fún lágbájá irú rẹ̀ náà la gbé fún tàmẹ̀dò ti dóòlà ó yàtọ̀ sí ti làkàṣègbè kí ló dé tó wọn yàtọ̀ síra wọn tó bá wá jẹ́ pé yàrá kan àbí fúláàtì kan ó ní àwọn nǹkan àgbàdùn tó fi lé sí fúláàtì ní àbí yàrá mi tówó rẹ̀ bá ti torí eléyìí yàtọ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀. àmọ́ tó bá yẹ pé bákan náà ni gbogbo ẹ̀ rí ọ̀kan ìyàtọ̀ sọ́kan a gbọ́dọ̀ ti torí pé ẹnìkan bá mi mójútó lé ẹnìkan bá mi mójútó lé ta ní àmójúkúrò fẹ́nìkan ju ẹnìkan lọ nínú àwọn ẹni tó ń gbélé o ká fi bá a ṣe dọ́gba láàrin wọn. àmọ́ tá a bá wá ṣe bẹ́ẹ̀ tówó tá a gbà lọ́dọ̀ ẹnìkan tó lé sí tẹnìkan tá a sì jẹ́ kó yé ẹni tí owó tiẹ̀ tó ju tó ń tún lọ wípé owó tí mò ń gbà lọ́dọ̀ tiẹ̀ ó lé síta àwọn eléyìí tó sì tí òun náà lọ́rùn tó gbà bẹ́ẹ̀ èèyàn ṣe Allah lópin ìgbà tó bá pọ́ mọ̀ kì í ṣe pé a ṣe ń bò ń kẹ́lẹ́ oníjọ́ tó bá padà mọ̀ tá a bá ṣe ń bò ń kẹ́lẹ́ fífi ilẹ̀ ni wọ́n padà fi irú ilé bẹ́ẹ̀ lẹ̀ eléyìí jẹ́ bó tuntun jẹ́ mẹ́rin wọ́n ní tí èèyàn bá yálé gbé èèyàn tí wàá lówó ọdún kan tó san kò tí san kò tí lò pé owó oṣù kan tó san kò tí lò pé wọ́n wá rí i pé òun fẹ́ kó jáde kúrò nílé yẹn ṣé ọlẹ́tọ̀ àti lọ béèrè owó tó kù tí ò tí lò àbí bàbá ńlé lè finú fẹ́dọ̀ kó fún bẹ́ẹ̀ ni tí bàbá ńlé bá finú fẹ́dọ̀ kó fún ó ń bẹ́ẹ̀ nu pípé yẹn ṣe dáadáa sọmọlàkejì àmọ́ tí bàbá ńlé tí ò bá kó kalẹ̀ fún ẹni tí ó yálégbé yẹn òun lẹni tó ṣe pé yóò pàdánù owó yẹn àmọ́ pẹ̀lú májẹ̀mú pé bàbá yẹn ò gbọ́dọ̀ fẹ́ lomi ìsinú léwu títí tó wò rí ó fi jó tán ní tó bá ti lè mú bàbá ńlẹ fẹ́ fẹ́ lomi ìsinú léwu tó wò fi jó tán yóò san owó tẹ́lẹ̀ yìí tó ṣẹ́kù yóò san fún un iná ló fà ló fi jẹ́ pé lábẹ́ òfin ṣẹ̀ríà tèmi bá gbalé tí ó bá wù mí láti tún fi lé yẹn tún fi háyà fẹ́ lomi kò sí nǹkan tó burú mẹ́rin kódà kó ṣe pé owó tí mo fẹ́ fi háyà fẹ́ lómi ó ju etí mi gbà lọ kò sí tó burú mbẹ lópin ìgbà tó ṣe pé kì í ṣe títà ni mo gbélé ń létà èmi náà fẹ́ lómi mo yá gbé gẹ́gẹ́ bí èmi náà ṣe yá gbé ni kò kan bàbá ńlẹ́ pé kó máa tan náà wo èlò nìwọ́ gbé tó gbé lẹ́fẹ́ lómi nítorí pé ní tí mo yá lọ́dọ̀ rẹ ni àǹfààní léwu àǹfààní léwu ńgbà tásìkò tí mo fi yá tí ò bá ti pè mo lẹ́tọ̀ọ́ láti tún gbé fẹ́ lómi irú ẹni tí ń lọ tó kó oṣù mẹ́ta fún tó wò rẹ̀ ó fi jó tán ó lè gba ẹlòmíì sáyé yùn kó wọn gbowó rẹ̀ tóṣù mẹ́ta bá ti jó tán kó fi lélẹ̀ fún lé àbí kó ní ìbá sọ ọ̀rọ̀ pẹ̀lú bàbá ńlé pé òun fẹ́ máa gbélé ìlọ ìṣẹ̀lẹ̀ ìjẹ̀bù tuntun. Uh, zero zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí ó máa ń wáyé ní Marina Island ní Èkó yóò tún wáyé léyìí tí a kò ní Jalsatul Basira ní ọ̀túnla ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà yìí kí ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún oṣù ojú ọ̀run fourteen forty four AH ìjírọ̀ kàlẹ́ndà ní èkó láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ oní yóò sì máa wáyé Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì mọ̀ dára lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ inshàlá ní ìtẹ̀síwájú maharij kabul naam ní ìtẹ̀síwájú tíra mọ́àtọ̀ ti imam malik inshàlá àwa tí a bá ń gbọ́ kí a sọ fún àwọn tí wọn ò tí ì gbọ́ báyìí pàápàá jùlọ ní agbọ̀dàn èkó àlà aṣọ àjù ìgbà náà lọ ẹ lórúkọ yín o hello hello wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. hello orúkọ yín wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. yín orúkọ yín o hello ìyá àwọn ògbọ́ wa ayọ́kùnlá sheikh ní àfikún ìbéèrè tí a ti tìsíwájú èyí tí ó tún wà ń bẹ̀ ni pé ní ìgbà tí bàbá onílé bá fẹ́ sílé rẹ́ǹtì fún mi rẹ́ǹtì tó fẹ́ gbà ǹjẹ́ ọ lẹ́tọ̀ọ́ kọ́ béèrè pé owó damages òun fẹ́ gbà pé téèyàn bá ba nǹkan òun jẹ́ òun ò fi yọ owó náà tí òun ò fi kàn ṣe nínú owó tí ọba gbà ìwé bí owó damages òun. ẹ lórúkọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ mi ni jẹ̀lílì láti ọ̀tà Ògùn state. ìbéèrè yín. Um, àti àwọn dókítà akọ́lọ́mbà àfiṣẹ́ ìṣọ̀rọ̀ akọ́lọ́mbà tí wọ́n borí gbogbo àwọn tó ń dé pèsè àwọn àtàwọn ìbéèrè mi ni pé kí ibùsùn èèyàn kéèyàn fi ń sùn tó jẹ́ pé kéèyàn bá sùn torí ẹ̀ ó máa ń kọ ẹsẹ̀ sí kíbla ni ṣé eléyìí kéèyàn fẹ́ lọ́run àbí òṣèlú ọ̀hún lórí ẹ̀. alhamdulilayi ẹni tí yóò fẹ́ fi lé tó fẹ́ fi háyà fún un tó wá ní kéèyàn ti sanwó dá méjì ṣáájú kéèyàn tó dá méjì kankan tó wọ́n gba owó yẹn sọ́wọ́ láti báyàn sọ ni. So, títí tí ó fi di wípé àsìkò tí owó ilé téèyàn san tí ó fi jó tán àti èèyàn àti òun àtàwọn aṣojú rẹ̀ wọ́n wá wo ilé wò tó bá ṣe fún yàn bá ba nǹkan kan jẹ́ nínú ilé yẹn yàtọ̀ sí bí èèyàn ti ṣe gbà owó àtúnṣe rẹ̀ kí wọ́n mú nínú owó téèyàn ti ṣíwájú san sílẹ̀ iye tí wọ́n bá ná ń bẹ̀ kí wọ́n yọ eléyìí tó kù kí wọ́n dá padà fẹ́ni tó gbalé àmọ́ àti gbàlágbàgbé ọba nǹkan jẹ́ ọba nǹkan jẹ́ haram nìyẹn hmm. Islam ọgbà kíkẹ́ ká máa jẹ́wọ́ ara wa láàrin ara wa níjẹ́ ìbàjẹ́ wala ta'kulu amwalakum bainakum bil batil ẹ ò gbọ́dọ̀ máa jẹ́wọ́ ara yín láàrin ara yín lọ́nà àìtọ́ torí ẹ̀ tẹ́ ẹ bá gbarú owó ẹ gbà pé ẹ bá wọn gbà pamọ́ ni ẹ̀yin náà lẹ pé lówó dá méjì mi dá méjì nǹkan kan ẹ dáwó mi padà fún mi so tẹ́ bá tún fẹ́ gbà fọ́dún títún bọ̀ ẹ tún kó lọ́wọ́ mi dá méjì nǹkan kan owó mi sì tún wà lọ́dọ̀ yín nítorí pé gbogbo tọ́rọ́kọ́bọ̀ kan tó bá wọnú wa lọ́nà àìtọ́ gbogbo ẹ̀ náà lápadà pọ̀ bọ́ba àtijọ́ gbọ́ndà kìyàmù ṣẹlẹ̀ yìí jẹ́ báwọn. wọ́n wá láwọn máa ń sun kọsẹ̀ sálùkìbílà. àyàkùnlá ṣe lábẹ́ ìbéèrè náà léyìí tó tún fara jọ èmi fẹ́ gbalé ilé yẹn mo rí pé wọn fún ilé kíkùn tó jẹ́ pé ni wọ́n kùn ló sì gbèmí láti kó sínú ẹ̀ wọn á mú lápara ni mo fi kùn ǹjẹ́ ń bá ṣe káwọn bá ń kó jáde ń lé ń lé náà pé mo lẹ́tọ̀ọ́ àti tẹ́wọ́ gbọ́ lọ́wọ́ ó lé pé èmi náà bá yẹn kun lé o ẹ bá mú owó ọ̀dà tó gbà. lọ́rọ̀ bàbá ń lè sọ pé ilé tèmi tí mo fẹ́ gbé háyà èyí tí wọn ò kún mi ẹni tí ló ti wọn kàn bá ti tẹ́ lọ́rùn kọ́ máa lọ kọ́ wálé tí wọ́n kùn lọ síwájú torí ẹ̀ nígbà tó bá ń lọ ká rẹ kù lára òbí rẹ̀ so gbogbo eléyìí wọ́n ló wù wọ́n ló wù kò sí wàhálà mi so tó bá gbà láti sanwó ọ̀dà padà ní abala yẹn ṣe dáadáa sọmọlàkejì ni ẹni tó béèrè látọ̀tà tó ní táwọn bá ń sùn bẹ́ẹ̀dì àwọn ibùsùn àwọn níyàrá ọ wà lọ́nà tó fi jẹ́ pé ẹsẹ̀ làwọn ń kọ sálùkébìlà tòyẹ́ sì máa pé kìí sórí ganan ní ká kọ sí àlùkébìlà wọ́n ká kọjú sí àlùkébìlà so oorun téèyàn ó sùn ní ìgbà tí èèyàn bá dénú sàárè so irú rẹ̀ náà là ń fẹ́ kéèyàn ti máa sùn sílẹ̀ látàyè ń bì so yàrá yẹn wá họ débi pé tá a bá gbé ibùsùn wa kò sí bá a ṣe lè kọjú sí àlùkébìlà so ẹ bó bá ṣe gbà náà ni ẹ̀sùn inṣàlá kò sí mùṣkílà ń bẹ̀ náà. ẹ lórúkọ yín o. ẹ ló. yín o ó kọ́ mi ní Ibrahim. láti wo. láti Èkó ni. ìbéèrè yìí. ìbéèrè wa ni pé ní kí yẹn máa wẹ jánúbà mhm. bí yẹn ṣe máa wẹ jánúbà lẹ́yìn yẹn wá sún ṣé jánúbà yẹn máa tún lè ní àbí yẹn máa wẹ lọ. àti pé ní ṣé jánúbà báyẹn wọ̀ yẹn ni. alhamdulilayi jánúbà ẹni tí bá ń wẹ lọ tó bá so àbótiẹ̀ yàgbẹ́ àbọ̀tọ̀ ọ̀bàwẹ̀ jánúbà jẹ́ àmọ́ àlọ́ àlátà ti síwájú ṣe nínú jánábà ló bàjẹ́ èyí tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá fẹ́ wá ṣe sọ̀lá pẹ̀lú irú ìmára tẹ́ ti ṣe òun ẹ̀ ń bùkátà kẹta lọ́ àlá báyìí torípa lọ́ àlá bàjẹ́ àmọ́ wẹ̀ ń gangan kò bàjẹ́. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. Hmm. àwọn nọ́mbà tí olùjábìnú tẹ́lẹ̀ máa fi pè wọlé béèrè ìbéèrè tàbí kejì ẹlọ́kọ̀ yín o. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a mọ̀ ń gbọ́ yín wa aleykum salaam wa rahmatulahi yín o. salaamu aleykum. aleykum salaam wa abdulhamid ọ̀làjọ́jú látọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi òní wípé ẹni tí kéèyàn bá wà nípa kéèyàn kíjà máa lọ títà fún yẹn ti wá parí kí ẹnìkan wá wọlé sí èèyàn lè fa èèyàn wá láti iwájú owó ẹ̀yẹn tí ọkọ̀ fẹ́ tó ní ọjọ́ pé méjì ni pé ẹnìkan fọ ẹnìkan látọ̀júmọ́ yẹn nìyẹn tó kọ́ máa fa òun máa ń jẹun pé kọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé owó tí èèyàn máa fún àwọn ọlọ́pàá báyá téèyàn máa ń lọ ọ̀nà okùn yẹn sówó yẹn ọ̀ máa bọ́ sówó bí takò pẹ̀lú àdìsí táwọn ọ̀dọ́kùnrin wá sọ fún wa pé làánà ń lọ òrọ́ sí wà lórí tí kèsì pé yẹn ti ń lùgbà ọlọ́run bí owó yẹn. alhamdulilayi èdè ẹni ó dá wàhálà lẹ́nu àfẹ̀mọ́júmọ́ ni ẹni tí ó ní kí wọ́n mọ̀ máa fa ọmọ kò sì ṣe ọgbẹ́sìn islam yìí dáadáa torí lábẹ́ òfin ṣẹ̀ríà wọn lẹ́ni tó bá ti kọ́kọ́ dé sí ibì kan ọlọ́lẹ́tọ̀ọ́ sí jù báwo ló ṣe gbé mi kó n ṣàfùwájú tó dà mí sí ṣàfù ẹlẹ́ẹ̀kejì pé torí kí n kà ọwọ́ ògidè pọ̀ fẹ́ kí n ṣàánú tiẹ̀ kí ló dé tí wọn náà ṣàánú ara rẹ̀ tó tètè wá sí mọ́ṣáláṣí hmm. a sọ pé tí sáfù alákọ̀ọ́kọ́ ń bá ti kún dípò kọjá pé wọn nìkan lọ́ọ̀dá nìkan dúró ní sáfù ẹlẹ́ẹ̀kejì wá ọ̀nà tó fi lọ sọ́dọ̀ ìmáàmù tó dùn lápọ̀ tún ìmáàmù nínú sọláàtì yẹn torí kí sọláàtì rẹ ọmọ bàjẹ́ pé kò ní tùmọ̀ eléyìí ìjọba bó ti ṣe jẹ́ fífàyàn kọ̀tọ́ àyàfi tí ẹni tẹ́ fọwọ́ tọ́ bá finú fẹ́ dọ̀tẹ̀ lẹ́yìn kò sí nǹkan tó burú mẹ́ ó ní owó táwọn máa ń san lójú ọ̀nà oko táwọn máa ń lọ fáwọn ẹni tí máa dúró lójú ọ̀nà tí ò ti bọ́ sábẹ́ àbẹ̀tẹ́lẹ̀ kìí sàwọn nìkan hmm. gbogbo owó tẹ bá fẹ́ nìkan lówó tẹ́jọ́ yìí pé òun náà lẹ́sàn lẹ́ fi rọ́nà lọ hmm. òun lẹ́sàn ní fáìlì yẹn ti jáde hmm. òun lẹ́sàn ni wọ́n fi sọ sọ́rọ̀ yẹn tó ti yẹ kí dá sí ti pẹ́ so gbogbo owó ni wọ́n ń pè lábẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ àti tìtẹ́yìn náà ti kà ó anábì sallallahu alayhi wa ó ní la'anallahu ar-rashi wal-murtashi Allahu azza wa jal ọ̀la náà ẹni tó bá fún yàn ló wá fẹ́ tẹ́lẹ̀ àtẹni tó gbà. ẹ lórúkọ yín o. sàmà aleykum asila. aleykum salaam wa rahmatulah. ọlọ́jọ́ ká ara àwọn tí kì wá pé orúkọ mi ni àbá ìwé ìdíbò náà brazil láti àbúrò àwọn ọdún. ìbéèrè yìí. ìbéèrè mi ni pé ẹnìkan béèrè ọ̀rọ̀ kan bọ̀dùmáà ní kí béèrè àwọn ṣéèkì wa bàbá wọn ṣaláìsí wọ́n fi àwọn kájú tó máa ń gbìn lórí ilẹ̀ yẹn bí éka méjì sílẹ̀ àwọn ọmọ yẹn wà ń dó kété kí wọ́n pin fún àwọn gẹ́gẹ́ bíi sẹ̀ríà tó àwọn fámìlì wa ń sọ pé oyin oko yẹn pé filẹ̀ fámìlì ni ní pé wọ́n padà àlejò kájú yẹn ní pé àwọn òní pin tó bá ti jẹ́ ń bẹ́ẹ̀ àwọn làwọn ta mójútó ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní kí n bí ìbílẹ̀ lẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ wọ́n ní àwọn ọmọ mi ń bẹ tí wọ́n máa ń gbé abẹ́ láti ọ̀run àwa ni kí àwọn akẹ́kọ̀ọ́ kan bá wà sọ̀rọ̀ yìí ìfọ̀kùn lọ́wọ́ yàrá. alhamdulilayi bàbá tó kú tọ́ kí wọ́n ní oko tó ń ti ń dáko kaṣú so ṣùgbọ́n gbàtí bàbá kú tán ọ̀rọ̀ dorí sí mi lọ́dọ̀ fámìlì wọ́n ní ilẹ̀ tí wọ́n gbin oko sí ilẹ̀ fámìlì ni torí ẹ̀ àti pé kò gba pínpín ok bàbá yẹn ṣe àgbà pé ọ̀kan nu fámìlì tó bá yẹ kó kan nu family ni ìpín bàbá òun nínú ilẹ̀ family ẹjọ́ bọ́ sórí ilẹ̀ tó gbin kaṣú sí. Mm torí kẹ́ ẹ má bàa fi jẹ́ pé ẹ fi dá àwọn ọmọ rẹ̀ lóró lẹ́yìn ikú rẹ̀ tó ẹ máa pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí máa ń yànyàn jẹ wọ́n ń retí kẹ́ kú ni wọn ò lè yànyín jẹ nígbà tẹ wà láyé nígbà tẹ bá ti wá kú tán wọ́n máa fọwọ́ ọlá àti ìjà àgbàlagbà gbá àwọn ọmọ lójú àwọn náà ti gbàgbé pé irú táwọn ń ṣe sí ọmọ ẹ̀gbọ́n àwọn lónìí ó ṣeé ṣe káàbùrú àwọn ṣerú rẹ̀ fọ́mọ tàwọn náà tó àmọ́ tẹ bá dúró déédéé tẹ́ ẹ̀ ṣàbòsí Allah azza wa jalla yóò pèsè ẹni tó ṣe déédéé tí ò ní ṣàbòsí lórí àwọn ọmọ tìyín náà hmm. ẹni tó jẹ́pin ti bàbá àwọn ọmọ yìí nínú ilẹ̀ fámìlì ẹjẹ́ ó bọ́ sórí ibi tí wọ́n gbin kaṣú sí tí ọba wa bọ́ bẹ̀ títí tí ó fi dípẹ́ pin àwọn ọmọ yìí àwọn ni wọ́n ní kaṣú tó wà lórí igi hmm. torí nǹkan bàbá ẹni tẹni ni lẹ́yìn ikú bàbá ẹni lópin ìgbà téèyàn bá ti sọ màálè hmm. torí ẹ̀ kaṣú tó wà lórí ilẹ̀ títí tẹ́ fi pin àwọn ọmọ yẹn á pín fún wọn ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà ìsìn Islam kálukú ọmọ yẹn tó bá jẹ́ tiẹ̀ nínú àwọn kaṣú yẹn bákan náà tó bá di pé fámìlì tó bá di pé fámìlì tó dáa ni kí è ṣe fámìlì tó yáka ní àwọn fámìlì míì so ńṣe ló yẹ kó jẹ́ pé tó bá dọjọ́ iwájú tẹ bá tún fẹ́ talẹ̀ nǹkan kápẹ́ kọ̀ bọ́ sínú òpin bàbá tàwọn ọmọ yìí àwọn ọmọ yìí gangan ló kẹta fún nítorí kẹfì lè bá wọn sọ dúkìá wọn tó ti wà lórí ilẹ̀ ń tẹ́lẹ̀ ẹ kúkú rí oko lóko fámìlì ẹ rí ilẹ̀ nílẹ̀ fámìlì kẹ́ ẹ tó gbà fún bàbá àpè kọ́ dàkó sórí ẹ̀. Hmm. sọ nítorí délé ìkọ́ á ní kú tán kó á di pé kú sọ alágbára dọ̀lẹ́ àwọn àmọ́ á fọwọ́ ọlá fi gbá àwọn ọmọ rẹ̀ lójú. Hmm. lẹ́yìn ìjọba ti ṣe jẹ́ hmm. wọ́n ní pé àwọn gbọ́ pé àwọn kan ti máa gbé ìlà tí wọ́n ti kọ fún wọn wá náà ni ìlà tí wọ́n kọ fún wọn wọ́n ti gbé wá láti láti ìrọ̀lẹ́ yẹn wà àwọn èèyàn wà bẹ́ẹ̀ so ṣùgbọ́n lẹ́yìn ò túmọ̀ sí wípé tọ́ba délé ayé kí wọ́n má tún gbé abẹ́fẹ́lẹ́ gba ibi tí wọ́n máa dáhùn níṣẹ́ yẹn àtọ̀ yẹn wọ́n bíyàn ní ìsìn lọ́kùnrin wọ́n á rí kí gbogbo àdọ̀dọ̀ rẹ̀ wọ́n ti gé so kí la tún fẹ́ dá mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n gbé abẹ́fẹ́lẹ́ gba orí ibi tí wọ́n dá yẹn so wọ́n nítorí pé al-maysūr lā yasqutu bil-ma'sūr èyí tó rọrùn àní kọ̀ láti ṣe ètò ọ̀rọ̀rùn ni kíkò sádọ̀dọ̀ kan tá a fẹ́ gé mọ́ àmì ètò ọ̀rọ̀rùn ni kákàn gbé abẹ kọjá lórí ẹ̀ kéṣe pàgé o àwọn kan ṣe bí ìgbà tá a yí abẹ ní déédéé ibi tí wọ́n dáhùn lọ́ba tán. ẹ lórúkọ yín o. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إيه أواسم بنيوكو يبيعين كويس. ìbéèrè yìí Mr. David. àmì àkọ́kọ́. alákọ̀ọ́kọ́ ni bàbá tó fẹ́ ṣe tó ẹ bá sọ̀rọ̀ sókè dáadáa brother tawhid bàbá jẹ́ mùsùlùmí ọmọ wa níwàwọ̀ pé kékeré wà bóun. ó ti yé ó ti yé. ó ti yé wọ́n ní tí mọ̀lẹ́bí tó bá pe àpèjẹ fẹ́ kí wọ́n fi sọrí nǹkan méjì ọ̀kan nínú méjèèjì tọ́ èkejì kò tọ́ sọ́tọ́ pé ká lọ kò tọ́ kẹ lọ nítorí pé òfin ṣẹ̀ríà wọ́n ní idajtama'a al-halal wal-haram ghalaba al-haram nígbà tí ń tọ́tọ́ àti tí ọ̀tọ̀ bá ti pàdé èyí tí ọ̀tọ̀ ni ó borí torí de eléyìí gbọ́dọ̀ lọ. wọ́n ní bàbá àwọn kú àwọn kú ní mùsùlùmí àmọ́ ó nígbàgbọ́ pé àti mùsùlùmí àti káfíìrì gbogbo wọn ni wọ́n wà lìjànà ṣé àwọn lè ti torí ìgbàgbọ́ jákujàku tó ní káwọn má ṣe sọ̀látùl jánásà sí la bẹ́ẹ̀ bá ti ṣe sọ̀látùl jánásà sí lára ẹ ti nígbàgbọ́ pé kún kèfèrí nù gbogbo ẹni tó bá sì ti kú mùsùlùmí wọ́n lẹ́tọ̀ọ́ sí kẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára àwọn kùdìẹ̀kùdìẹ̀ àti àṣìṣe eléyìí tó wà fún bàbá yín yìí látàrí wípé kò ní ìgbàgbọ́ tó yanrantí ẹ̀yin náà ní nǹkan ṣe ṣé ń mú bàbá yín wá bí ìdánilẹ́kọ̀ọ́ ṣé ń gbé àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀sán nípa ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú àlàákìdà àti àwọn àgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní ṣé ń gbé sí fún bàbá bàbá ń gbọ́ tó ń torí de lóyè irú àwọn bàbá ẹ̀yin gangan ní rùn lára yín ẹ̀kọ́ baba lẹ́sìn ẹ̀sìn bá bàbá wí. tó hmm. àlè ti torí ìgbàgbọ́ tó ní kí ọ̀dà káwa kún kèfèrí mùsùlùmí ni tó láṣìṣe náà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé wá àti ìta lẹ́yìn tí a mọ̀ sí jẹ́lẹ̀ sọ́tún ìgbà sí rọ́ tí ó máa ń wáyé ní marina lẹ́kọ̀ọ́ yóò tún wáyé ní ọ̀túnla sunday ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún 1444 AH ìjírọ̀ kàlẹ́ndà inṣàlá ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimẹ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ ní ìtẹ̀síwájú máa sọ imam malik inṣàlá ẹ lórúkọ yín o. hello ó kọ yín. aleykum salaam ó kọ yín lẹ́sìn pé àbúkà tí mo ń sọ̀rọ̀ láti wo. ìbéèrè yín. náà àbúkà tí wọ́n ń sọ̀rọ̀ láti wo. ìbéèrè o àbúkà tí wọ́n. àbúkà tí wọ́n. tí ẹ bá ti sún kòmí kí ariwo wà ọjọ́ pé ariwo ni ọ̀jẹ̀ kí ẹ fẹ́ rí wa gbọ́ dáadáa àwa sì ń gbọ́ yín. ẹ lórúkọ yín o. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ó kọ́ ní ẹdín pé màálù fún wọn sọ̀rọ̀ mọ́ pé láti kọ̀rọ̀ ni. ìbéèrè yìí. naam ìbéèrè mi alákọ̀ọ́kọ́ òun náà ni pé àkáǹtì sọ́nà àìmáa ṣe nígbà tí òun bá wọ̀ yẹn níbi tí tábà ṣe ní ẹ̀yìn ìsàlátò lè mọ́ bí ṣé kò sí nígbà láyé wà láti ṣe lẹ́yìn ìsàlátò lè mọ́ bí. ìbéèrè ẹlẹ́kejì òun náà ni pé nígbà tí a bá ń dìde látòrí rákà ẹlẹ́kejì níbi àwọn sọ̀rọ̀ níbi tí àtẹ́jọba tó bẹ̀rẹ̀ kan ṣe ìmáàmù téèyàn máa dúró káwọn jọ mọ̀ sí ibi téèyàn tó bẹ̀rẹ̀ sí ká sí àbí lẹ́sẹ̀kẹsẹ̀ téèyàn bá jù máa bẹ̀rẹ̀ sí máa ka ewu yẹn. alhamdulilayi ẹni tó fẹ́ ṣe àfikàrù talẹ̀ tó bá ṣe lẹ́yìn sọ́láàtì magrib kò sí tó burú mẹ́ lópin ìgbà tí ó ti jẹ́ pé lọ́ magrib yẹn lára títí torí pé tẹ́ bá lọ lára púpọ̀ àsìkò tí ń kọjá púpọ̀ tó ti yẹ kẹ́ ẹ ti bẹ nínú pé ẹ ti wá ìṣọ́ àti ààbò Allah tẹ́ ẹ wá gbogbo ìtẹ́ sí látàárọ̀ ó ti jó tán nígbà tó rùn wọ̀ so kẹ́ ẹ tètè sànú ara yín àǹfààní bẹ́ẹ̀ fún yín. wọ́n ní táwọn bá jẹ́ imam àwọn ti dìde lọ sí rákà ẹlẹ́kejì táwọn ní láti dúró de gbogbo jàmáà kan dìde tán ni kó tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní kéwù báwo làyín ti ń rí jàmáà ẹ̀yin ò rí jàmá tó wà lẹ́yìn lẹ́yìn máa wẹ̀yìn tẹ́ bá ń ṣe ìmáàmù fáwọn èèyàn so ẹ máa wo ibi tẹ́ forí kàn ní tẹ́yìn bá ti dìde dúró dọ́gba pin ẹ bẹ̀rẹ̀ sí ní kakíó jàmá tó wà lẹ́yìn ti dìde dúró tán wọn ò tí dìde dúró tán kọ̀ọ̀kan yín àwọn ni kò mójútó ọ̀rọ̀ ara wọn lábẹ́ òfin tó sọ pé ẹ gbọ́dọ̀ pẹ́ sí ìmáàmù yìí lè jẹba ẹ jẹ́ kí mú ìbéèrè lè wá láti ọ̀dọ̀ umu abdullah àbí umu abdulrahman láti uk wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ àwọn ó ṣẹlẹ̀ wípé ẹnìkan tó jẹ́ obìnrin àti ọkùnrin wà tí wọ́n sì fẹ́ra wọn gẹ́gẹ́ bí lọ́kọ láya wọ́n sì ti bí ọmọdé bíi pé wọ́n tó ti lọ́mọ tó lọ ní ọkọ àmọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó padà hàn gbangba wípé bàbá yìí wọn ò gbé fífẹ́ obìnrin tí wọ́n fẹ́ wọn ò torí pé nínú oyún alákọ̀ọ́kọ́ ni wọ́n padà wá so ìyí láì jẹ́ kí wọ́n ti di ọmọ tí ń bẹ nínú obìnrin lẹ́yìn ìgbà tí wọ́n ti so ìyí nínú oyún wọn ọ̀tún ìyí mi so títí tí wọ́n fi bí ogun mọ tí wọ́n bí tán bàbá yìí wá fọmọbìnrin tó jẹ́ àkọ́bí wọ́n fi lọ́kọ fúnra wọn gẹ́gẹ́ bí wàlíì bàbá yìí wọ́n bá sẹ́ni lọ bẹ́ẹ̀ títí Allah fi padà kádàrá yìí pé àsìkò títán ó dé ọmọbìnrin náà tún ti wá wà ní ọkọ wọ́n ní bóò ni ìyá tó jẹ́ ìyá tó bímọ tó ti wà ní ọkọ ìbóòlù wọn ó ti kọ́kọ́ ṣe ọ̀rọ̀ ara rẹ̀ eléyìí jẹ́ láwọ̀kọ́ ọmọ tán tún wá bí tán ti fi lọ́kọ yìí tọ́jú obìnrin àkọ́bí tóun náà ti ń bímọ ní ọkọ ǹjẹ́ ìyí títí náà ǹjẹ́ wọn ò tún so ni àbí bí wọ́n ti ṣe sóhun láti ilẹ̀ kí wọ́n máa bá lọ bẹ́ẹ̀. ìyẹn ọmọ ọmọ. ìyẹn ọmọ ọmọ. àwọn ọgbọ́n kò sí nǹkan tó kọ́ ọmọ ọmọ pẹ̀lú gbogbo nǹkan tá nítorí bóyá lágbọ́n pé ṣé ọkọ tó jẹ́ bàbá tiẹ̀ fún ìyá rẹ̀ ṣé òun náà rí ìyá rẹ̀ fẹ́ àbí òrìṣẹ́ nítorí pé ẹni tó fi ìyá rẹ̀ tó fi lọ́kọ kìí ṣe ẹni tó wà nípò bàbá fún so lábẹ́ bẹ́ẹ̀ yẹn á pè kò sí tó kan ọmọ ọmọ nítorí pé ó ti pẹ́ jù ó ti pẹ́ jù ìṣújú wà nípa pé àìlágbọ́yé wọn pé a kìí so ìdí lórí oyún ni ló jẹ́ kí wọ́n máa wò wípé bóyá wọ́n ti so yìgì ìyá yẹn bí wọ́n sì so yìgì bí wọ́n ò so yìgì nígbà tó jẹ́ pé wọ́n ti lóyún tiẹ̀ ṣáájú kó tó di pé wọ́n ń so yìgì rọ̀n ọmọ zina náà nìyá yẹn ọmọ jẹ́ láéláé ẹni tó fi lọ́kọ lẹ́tọ̀ọ́ sí kó fi lọ́kọ ìṣojú wípé bóyá láwùjọ ń tán gbọ́yé ni pé ń bọ́ tó bá bóbìnrin sùn náà ní bàbá rẹ̀ tó kọ̀ bá jẹ́ pọ́nà tọ́tọ́ àbọ̀nà tí ò tọ́ ló fi bá sùn tó àwọn gbàgbọ́ bẹ́ẹ̀ pò ní bàbá rẹ̀ ni wọ́n fi fi lọ́kọ torí ẹni tó fi lọ́kọ yẹ kọjá pọ̀ ló fi lọ́kọ wọ́n ṣàtúnṣe nípa pọ̀kan nínú aṣáájú àwọn mùsùlùmí yóò fi fún ọkọ rẹ̀ ní ìsìn torí wìláyà rẹ̀ ti di wìláyà tún ìsìlámìyà tó máa fi fún ọkọ rẹ̀ tó ohun àtọkọ ìbágbépọ̀ wọn ní ìsìn yóò nítumọ̀ àmọ́ látàrí àìmọ̀kan tí ń dà wọ́n láàmú tí wọ́n rò pé bàbá yẹn ni bàbá rẹ̀ à ń bẹ Allah kó jẹ́ pé nǹkan kan kò bú lẹ́gbẹ̀ẹ́ fáwọn ọmọ tiẹ̀ tó bí inṣàlá.

nọmba wa ṣé pọ̀ bàrún kéèyàn ti kí n jẹ́ ẹ̀ẹ́kejì kéèyàn bá ń kírun ní ọ́ọ́yà àjẹmọ́ tàbí mọ́ṣáláṣí lájímọ̀ kéèyàn bá wá fẹ́ sálámọ̀ àwọn káwá gbé ẹnu sókè báyìí pé ká yínú sáfà sí ní àsàlámà lẹ́kù ká gbẹ́nu sókè àsàlámà lẹ́kù ẹgbẹ́ ọ̀kan sọ́tọ̀ túnbọ̀ bẹ́ẹ̀. ìbéèrè aláwọ̀kọ́ ni pé bí èèyàn bá ń ṣe sọ̀lá lọ́wọ́ tí ó wá rú tí ó wá wá. alhamdulilayi ẹni tí ń ṣe sọlá tínú rẹ̀ rú tí sọ wá sísọ yẹn ti ba sọlá tìyẹn jẹ èèyàn rọra jáde èèyàn lọ tún àlùwàlá sí èèyàn wàá tún sọlá tìyẹn bẹ̀rẹ̀ wọ́n ní tá a bá ṣe sọlá tì jẹ mọ́ àbá tiẹ̀ dá sí ìgbà tá a bá sálámà á gbẹnu sókè àwọn àtẹ̀sẹ̀ sálámà sápọ̀tù á gbẹnu sókè á sálámà sápọ̀tù ẹ̀ bùkátà kẹ gbẹnu sókè àti ibi tẹ́ kọjú sínú àmì sálámà ti bẹ̀rẹ̀ iwájú yín asalaamu alaykum wa rahmatulah ẹ gbé ojú lọ sápọ̀tù asalaamu alaykum wa rahmatulah ẹ gbé ojú lọ sápọ̀tù naam. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ kí n máa fi àsìkò yìí tó wọlé sí pé wá síta gbangba tí a mọ̀ sí jẹ́lẹ́sẹ̀tì lùbà sí irọ́ tó ń wáyé ní marina lẹ́kọ̀ọ́ yóò tún wáyé lọ́túnla ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú mọ́ àtọ̀ ti ìmáàmù ẹlórúkọ e. mo fẹ́ béèrè ìbéèrè kan ni mhm. lára àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ tí ṣèkì ṣe pé kò dá kí mùsùlùmí méjì máa bára wọn yan o. Mhm. so ẹni kájọ wà bíbà yìí kájọ jọ mọ̀ ọ̀yà mo pé lákọ̀ọ́kọ́ ẹ̀kejì lórí àwọn òdì tó wáyé tó jẹjẹ tó hàn gbàgbàgbà pé lórí ọ̀rọ̀ ayé lásán ni kò ní kan ṣe pẹ̀lẹ́ sùn bọ̀dù wọn rí pẹ́yẹ tún ṣe ń retí ti ìṣesí yẹn dégbé ní àti ẹ̀gbọ́n wa bára wa sọ̀rọ̀ mọ́ mo wá ní kí ni eh, òfin ṣẹ̀rí àsọ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹ má bínú ẹlẹ́ẹ̀kejì ni pé a máa ń ṣe ẹ́kejì nígbà yìí ṣé kí lẹ́sàn pé tá a bá fẹ́ ṣe ẹ́kejì tábà ti tẹ́wọ́ gbowó yẹn lọ́wọ́ ra wa n kò ti bọ́ sí àárọ̀ mhm. but báwa ti máa ń ṣe ìgbà yẹn máa transfer owó sínú àkáǹtì tí wá nígbà yìí hmm. àdàtú máa transfer owó sí àkáǹtì ẹni yẹn padà hmm. ṣé ó sì mú bẹ́ẹ̀ ní ìlànà ṣẹ̀ríà. alhamdulilayi mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá ni wọ́n pè wọ́n alimuslimu kol muslim torí ẹ̀ tó bá jẹ́ pé ọmọ ìyá bá ní wá lódodo kò yẹ ká yanra wa lódì tó bá jẹ́ pé àyè àti bára wa ṣe kò sí tó a gbìyànjú láti ní ìrẹ́pọ̀ láàrin wa kájọ máa ṣe kọ̀ọ̀rọ̀ ọ̀run kò gbọ́dọ̀ wá kéré sí sí sálámà sí sálámà ò gbọ́dọ̀ sá lọ láàrin wa torí pé tá a bá jọ pàdé ilé ikọ́ papọ̀ ilé ikọ́ dètí nítorí dájú ni pé wọn lè pè wá lọ́mọ ìyá kẹ́nìkan gbàgbọ́ pọ̀ mọ̀ ìyá ni wa torí ẹ̀ ẹni tó yẹ pé nǹkan lé ayé ló dà yín pọ̀ tẹ̀sífẹ́ wá di ọ̀tá ara yín nísìnyí báyìí wọ́n gbìyànjú láti rí wípé sísálámọ̀ kò láàrin yìí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wọ́n dáhùn kọ́ dáhùn ò ní sahun sísálámọ̀ sí nítorí pé tó bá dáhùn ọkàn tí balẹ̀ wípé yìnyín ńlá ti ń bẹ láàrin yìí ó ti sí ní àmọ́ tó bá jẹ́ kò bá dáhùn ní tó dájú òní pé dáadáa ni wọ́n ń o òun sì ń ṣàìdá látàrí àìdáhùn sálámà ń kojọ́ dira rẹ̀ díjọ́ gbẹ̀ndàlù kìyàm abẹ́ allah kọ́dà kún kó ṣàánú wa. wọ́n náà máa ń ṣẹ́wó so ṣùgbọ́n báwọn ti ṣe máa ń ṣẹ́wó èyí ṣe gbogbo ìgbà lẹ́ni tó fẹ́ ṣẹ́wó ni wọ́n wá sí ọ̀dọ̀ ẹni tó fẹ́ ṣẹ́wó fún ó ṣeé ṣe kẹ́nìkan wà ní sáríkà kó fẹ́ ṣẹ́wó lọ́dọ̀ ẹni tó wà lọ́dọ̀ tó wà ní Abu àbó wà ní Dubai bóyá làwọn ti ṣe fẹ́ sí so tó bá jẹ́ pé ẹ̀yin gbẹ nídìí ẹ̀rọ tí ẹ fi fẹ́ ta owó tó ń fẹ́ sẹ́fún òun náà wà ń di ọ̀rọ̀ tó fi sanwó fún yín san fún mi kí n san fún ọ ọ wáyé insha allah à ń bẹ allah àpèkọ́ má burú. ẹ lórúkọ yín o. Assalamu wa rahmatullah. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Mohammed ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. Ìbéèrè yìí. A kí àwọn ṣèkà kí ọlọ́run bá bá yára ṣe àlékún rízùkù fún wa ṣe dé ní àwọn aláṣà ẹjọ́ afẹ́ bèèrè ni pé kí dr jọ kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí freelancing lórí commission tí wọ́n máa ń yọ. lórí freelancing. ó ti yé ó ti yé ó ti yé ìtàn gbà lérò ní pé bóyá kéèyàn máa ṣiṣẹ́ ní ilé iṣẹ́ kan téèyàn kì í ṣojúlówó òṣìṣẹ́ ilé iṣẹ́ ọ̀hún tó a jẹ́ pé ilé iṣẹ́ wa sọ pé tó bá bá wá iṣẹ́ báyìí wá tó bá dé á fún ọ ní iye báyìí gẹ́gẹ́ bí ìpín rẹ̀ wípé ìjẹ́ ilé ìjẹ́ ọ bá òfin ìlú Islam ni. ìyẹn ní pín. èyí ò ń gbẹ̀ngàn kọ́dà rẹ̀ ti sà. na. Uh-huh. èyí ò ń gbẹ̀ngàn kọ́dà rẹ̀ ti. bí wọ́n ṣe máa ń ṣe ó dàbí nísìn àwọn ìlú èkó nísìn ibi mm-hmm. sẹ́kẹ́tì nísìn á lè má gba sẹ́kẹ́tì ní ọ́fíìsì wọn. tó wọ́n á káàkiri ilé ayé gbogbo ẹni tí ó bá fẹ́ pé àwọn bá wọn ṣe sẹ́kẹ̀tì so ojú wa láwọn pílátífọ̀mù kan tí ó ṣe pé àwọn jẹ́ bí tá ti wà àwọn ó gba iṣẹ́ yẹn so òun ó sọ pé ẹni tí máa ń wá ẹni tí ó fẹ́ fún iṣẹ́ kó wá síbẹ̀ ẹni tó náà wá àti báyàn kọ́ṣẹ́ kó náà wá síbẹ̀ so tó bá san bí five dollars nísìn ẹni tó báyàn ṣiṣẹ́ four dollars ni wọ́n fún un kọ́ńfìn tó yẹ pé òun ní trusted platform òun ó gba one dollar ẹni tí òun fẹ́ ká bóun ṣiṣẹ́ yóò gbaṣẹ́ rẹ̀ àwa náà nàìjíríà bí àwa ló bá a ṣiṣẹ́ rẹ̀ something like that gangan bó ṣe rí nu bíi fiverr. alhamdulilayi ó bá jẹ́ pé ìwọ ó níṣẹ́ kan tó ṣe pàtó iṣẹ́ tó ṣe yẹn orí rẹ̀ ni wọ́n ti sanwó iṣẹ́ fún ọ tó à ń bẹ Allah pé kọ́ mọ́ burú lópin ìgbà tó bá ṣe pé iṣẹ́ ló ṣe fún wa títí pé ọba wọn wáyà tó yẹ kí wọ́n jọ ní àjọṣepọ̀ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe wíwá tó wá wáyà ló ń tàtàrà rẹ̀ gbowó eléyàn ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá pé iṣẹ́ kan ló ṣe fún ọ tó ṣe tọ́ka sí báyà lórí báyà lórí sísítẹ́ẹ̀mù rẹ so iṣẹ́ tó ṣe yẹn òun náà ló mú kí iṣẹ́ tiwọn náà tún yá lọ orí rẹ̀ náà fi ń sanwó fún àkóso tó burú. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹjẹ́ kí máa fi àsìkò yìí tó wá létí pé wọ́n àti ìta gbangba tí a máa fi jẹ́lẹ́sẹ̀ tó lùbà sí irọ́ tó máa ń wáyé ní marina lẹ́kọ̀ọ́ yóò tún wáyé lọ́tùnlá sunday inshallah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní èkó ní marina ní aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú mọ́tò ti imamu malik asheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ àwọn náà ni wọ́n sùn wọn dá alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ inshallah kí aláàkóso àjù ìgbà náà lọ ẹ lórúkọ yín o Assalamu alaikum. Orúkọ mi ní Asala Bíṣìkàlá. Ìbéèrè yín. Ìbéèrè mi ni pé ẹ̀rọ ló dọ́gba jù nínú kí máa mọ ọkọ̀ ṣe àmì lórí ìsọ̀lá àbí kí àwọn méjì jọ ṣe àmì àbí kí máa ń bá ṣe tán àwọn tó wà lọ sáfù lẹ́yìn máa mọ̀ tó ṣe àmì. Ìbéèrè mi ẹlẹ́kejì ni wípé ẹ̀ẹ́dẹ́yìn bá ní iye èèyàn tí tí ò tí èèyàn wá pàkíyèsí wọn níbi pé yẹn sẹ́ndì àyà àtúbàtì máìdá wà ọ̀nà sí one twenty seven tí wọ́n wá péyàn tí wọ́n sọ̀rọ̀ gbogbo sí yẹn sẹ́yìn ọ̀bọ̀lọ̀ sọ̀rọ̀ sẹ́ndì kábà sí yẹn mọ́ tí sẹ́yìn bá sọ ata tí ò pè wọ́n ṣe fihàn ká mọ́ nípa àtọ́ wípé wọ́n torí wọ́n fi ẹgbẹ́ sẹ́yìn wọn ni pé èèyàn lẹ́sẹ̀. alhamdulilayi kí ìmáàmù kó sọ àmì káwọ́ tó sọ àmì ẹ̀rí tọ́ka sí ìgbà tí ọ̀rẹ́ mi sì tọ́ka sí pé tọ́ba ti kàkọ́ ìrẹ̀ mọ̀gbọ́bẹ̀ alayhim waladdallin ká sọ pé àmín eléyìí tó kó méjèèjì jọ náà ní ká ṣe sùúrù tí ìmáàmù fi ṣe àmín káwọn náà ṣe àmín nítorí tó bá ṣe àmín káwọn tó ṣe àmín àtakò àdéfì tó wí bẹ́ẹ̀ tó bá ṣe àmín káwọn tó sọ àmín tó ti kàkọ́ ìrẹ̀ mọ̀gbọ́bẹ̀ alayhim waladdallin ká tó sọ àmín eléyìí lè tọ́ dáa jù wọ́n ní tí ìyá èèyàn bá jẹ́ pé kì í ṣe mùsùlùmá èèyàn á fi àwọn áyà tó tọ́ka sí bó ti ṣe léwu wípé kéèyàn gbà láti kú kúrò láyé láì jẹ́ mùsùlùmí èèyàn fi ránṣẹ́ sí wọn ìgbà tí màmá wa ka nǹkan téèyàn fi ránṣẹ́ sí wọn yìí ó mú kí wọ́n fa ìbínú yọ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn kọ̀bákùngbé ọ̀rọ̀ ọ̀jọ̀ pé kọjá àdúrà wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sí yàn tí náà wá lè tìtorí eléyìí kéèyàn á pé tọ̀ nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nu òun ò tún ní pè ní sẹ́sìn islam mọ́ láéláé rárá ó ní sọ pé ní ṣe dáadáa sóbì mi mọ́ láéláé lópin ìgbà tóbi rẹ̀ ò tí kù tí wọn náà ti ń bẹ láàyè wọ́n tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe dáadáa sí wọn ọ̀gá nínú gbogbo dáadáa tó wàá ṣe sí wọn òní kò pè wọ́n sẹ́sìn islam tí wọn bá jẹ́ mùsùlùmí wọ́n bínú wọ́n fara ya wọ́n fa àkẹ́kọ̀ọ́ rí gbogbo eléyàn jámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ dáadáa tí wọ́n ń pè wọ́n lọ sídìí rẹ̀ torí pé ìbànújẹ́ rẹ̀ yọ pọ̀ yọ pọ̀ ìdóríkodò rẹ̀ lórí pé inú rẹ̀ ọmọ dàrú yọpọ̀ nígbà tí ìyá rẹ̀ bá fi lè kú fẹ́ni tí ò ṣe islam torí ẹ̀ kó tó wáá di kí wọ́n kú yẹn jẹ́ wọ́n máa bínú jẹ́ wọ́n máa tutọ́ kí wọ́n fojú gbà eléyìí ọ̀gbọ́dọ̀ di ọlọ́nà láti pè wọ́n sí islam kí wọ́n tún wá sẹ́ ìpè níbi tó ti kì kò sí nǹkan kan tí pè yẹn ó ṣe fún kò sí nǹkan kan tí pè yẹn ó ṣe fún kìí ṣe pé gbogbo ìpè tán bá sẹ́ ni máa mú ẹni tán bá sẹ́ fún àmì pè ò lọ lásán torí pé tí ó bá kùnà láti mọ ẹni tá a ṣe fún ẹni tó ṣe ò ní lọ so nítorí délé yìí kí màmá ọmọ bá tiwọn jẹ o hmm. dáadáa ló máa ń pè yín lọ sídìí rẹ o tẹ ẹ bá fi lè kọ̀ láti tẹ̀lé dáadáa yìí so ẹ má ti torí rẹ̀ ṣépè o èpè onímọ̀ọ́mọ́ o èpè ó padà fàbọ̀ fẹ̀yìn tẹ̀sẹ̀. Hmm. Hello. Náà sàmà ìfàntìlá. Bàbá Abdullahi Àtúnni ẹ̀ má ní tiwa pọ̀. Náà láti bàbá Abdullahi ni láti yú èyí ẹ̀ má ní ti tiwa pọ̀. Ó yá ó yá ìbéèrè yín. Ẹ bá mi gbèrè lọ́wọ́ àwọn ṣéèkì wa. Mhm. Ní bíbá yìí, àwọn iṣẹ́ tá à ń sábà ṣe níbí yìí, inú ń sìn yìí bí èèyàn bá fẹ́ràn kan torí ọ̀pọ̀lọpọ̀ ò sábà níṣẹ́. Tí a bá fẹ́ràn kan, bí ká mú ọ lọ sí ọ̀dọ̀ fẹ́ rajà àwọn ṣọ́ọ̀bù yẹn yìí máa fún wa lówó tó dé kẹfà wa múyàn wá èmi kẹ̀dẹ̀rẹ̀ kò ní fún wa lówó tàbí kẹfà múyàn náà kí nàní kẹfà òun rà nǹkan ẹ wá ti bèrè lẹ̀ ẹ wá sọ fẹ́ yẹn yóò báyìí ni wọ́n ń ta o ẹ wá lọ kó yẹn fún ẹni tí ó ń tà ṣùgbọ́n ìmọ̀ ayọ̀ òdì fi yín bẹ̀ kí ni sẹ̀rí àṣọ lórí ẹ̀ oníkọ́lọ́ má jẹ àjẹ iná. ẹni sẹ̀rí àṣọ náà ni kò kọ̀ dà ah. nítorí gánìsì ẹnìkan fẹ́ rajà wọ́n ti wá lọ béèrè lẹ̀ wọ́n ní wọ́n ń ta hundred thousand wọ́n wá sọ fẹ́ni tí ó rà one fourteen. so wọ́n á kó one forty fún ẹ̀ wọ́n yọ forty nítorí pọ̀ ọ̀gọ̀ kí wọ́n lọ fẹ́ sọ pé ọ̀tà tó fi dèrè torí pé òfin ṣẹ̀rí ọ̀gbà pé kò ta ń tọ̀ bá ní látẹ̀bẹ̀ màálé sàǹdẹ̀ bẹ́ẹ̀ lànà nàbì sallallahu alaihi wasallam sọ torí délé yìí tó bá ti wá ṣẹlẹ̀ báwọn nǹkan tó ṣe ni pé hundred thousand ni wọ́n ń tà ẹ fún mi lówó sẹ́ẹ̀ rírà tí ń bà yín rà tó bá ti fún ọ lówó rírà tó bá wọn rà wọ́n fún two thousand wọ́n fún hundred thousand ṣe eléyìí ò burú wọ́n náà lè dá iye tí wọ́n san fún lórí rírà tó bá wọn rà jẹ́ kó yé wọn dáadáa pé iye tó ń ta ni ṣùgbọ́n ẹ̀sán wo ṣe fún mi nítorí pé mi náà níṣẹ́ tí mo ń ṣe ju àwọn eléyìí lọ so tó bá jẹ́ báwọn kò sí tó burú mbẹ́ so ẹni tí sì ń tajà tí wọ́n fẹ́ lọ rajà lọ́dọ̀ wọn òní gbà mí wọ́n fún ọ lówó gbà mí wọ́n ní fún ọ tí wọ́n bá fún ẹ lówó yẹn ẹjọ́ lẹ̀dí àpòpọ̀ yẹn ni tí ọ̀rọ̀ àjàjẹ́ ni torí pé níta yọ fún ọyún wọ́n ti fi kún wọ ọjà torí délé ẹni tó rajà lọ́ fara gbà so ńṣe ló yẹ kẹ́ ẹ ní àsọyípọ̀ pẹ̀lú wọn so ẹ gbà mí síṣẹ́ pé màá bá yín mú kọ́sọ́mọ̀ wá iṣẹ́ tèmi ò ju bá ń lọ so èlò lẹ́ẹ̀ máa san fún mi lóṣù so alábẹ́ bá náà kò ní gún àwọn náà lápá. ìgbà tí wọ́n ti ń gbowó lọ́wọ́ ẹni tí ń tajà lóṣooṣù kò ní máa gbèrè owó lọ́wọ́ ẹni tí ó rajà náà ẹ̀ńtẹ́ni tí ọ̀rajà bá wà máa máa bùn lówó tó finú fẹ́ dọ̀gbọ̀n nǹkan mìíràn. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wá létí pé wá àsìkò gbangba tí a mọ̀ sí jẹ́sítẹ̀sì ìgbà tó yẹrọ lẹ́yìn tó máa wáyé ní marina ní èkó yóò tún wáyé ní ọ̀túnla sunday inshallah ní marina lẹ́kọ̀ọ́ láago àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú máa sọ ìmáàmù Malik Ah, sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀ jẹ́ aláṣà tó dá sílẹ̀ medina center ní pápá abẹ́rẹ̀ lúgùn ọ̀ṣẹ̀ ni wọ́n sì máa dá lẹ́kọ̀ọ́ inṣàlá ẹ lọ́kọ̀ yín o. àbá abdullahi ló ń sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yín. ẹ dákun mo so ìyẹn tí wàá mí ti rákà alákọ̀ọ́kọ́ àyẹn ti mí ti tẹ̀gbírọ̀ alákọ̀ọ́kọ́ èèyàn mhm. wá bá wọn níbi tí ẹlẹ́ẹ̀kẹta mhm. ṣé èèyàn ó dá àwọn tẹ̀gbírọ̀ tó padà tí èèyàn bá ti ṣe làdúgbò lóyún. alhamdulilayi anabi sallallahu alayhi wa sallam sọkò má adraktum fasallu wa ma fatakum fa atimmu ǹjẹ́ bá bá ẹ ṣe eléyìí tó ẹ pè yẹn ni pé níta kọ́kọ́ bá làkọ́kọ́ sọ láti nígbà tí wọ́n bá fi tẹ́mbà sálámà kó tó di kí wọ́n gbókù dìde kúrò ńlẹ̀ ẹ sì Allahu Akbar yòókù tó kù ẹ sì wí àwọn gbólóhùn tó ní kẹwì kẹtó sálámà. ẹ lórúkọ yín o hello ọ̀jáde o padà. salaamu aleykum. salaam wa rahmatulah wa barakatuh. salaamu ẹ lórúkọ yín o hello nẹ́tíwọ̀kì ẹ lórúkọ yín o. àwọn alẹ́kọ̀ọ́ àti lọ́bàrà káàkiri. alẹ́kùn sálàmù rahmatulahi wa barakatuhu. haruna ló ń sọ̀rọ̀ látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. yẹ́sà ẹ jọ mo fẹ́ bí lọ́dọ̀ tún mo ní ẹ̀gbọ́n àtàbúrò kan wà. Mm-hmm. so ilé tí ẹ̀gbọ́n ń gbé àti mm. àbúrò ń gbé. Mm ẹ̀yin ibẹ̀ gangan ẹ̀gbọ́n dá oko síbẹ̀ ẹ̀gbọ́n ti níyàwó àbúrò náà ti níyàwó ẹ̀gbọ́n yẹn jẹ́ bí àbúrò mọ̀ọ́mọ́ àbúrò so tẹ́gbẹ́ bá ti wá kú òdòkó tí ọkọ tí àbúrò bá ti lọ sí ibi iṣẹ́. òun ọ̀lọ́ sóko yóò lọ jí nǹkan mọ́ àbí. no ẹ̀gbọ́n náà lè ń dáko lóko tó bá ti wá kúrò lóko yóò lọ wẹ̀ nílé àbúrò táàbúrò dẹ̀ ti lọ hello kọ Yeah. hello. hello. ó kọ yín. Ah. ọ̀rà ẹ jẹ́ ká máa pa ogun ẹ̀kọ́ lọ́jọ́ mẹ́jọ inshallah ọkọ̀ pàtàkì lọ́wọ́ àlùmọ̀dé ní ẹ̀sìn ìtàn ní pápá abẹ́dẹ̀ lógún mọ̀ṣọ́ tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ ètò kí Allah kó bá fi ṣe àlékún ìtẹ̀síwájú dáadáa àti àgbéga sí fún wa ẹgbọ́ pàtàkì lọ́wọ́ àwọn àfáà tí wọ́n dìjọ́ kọ́ ọ̀rìn ìwàjẹ̀ lọ ọ̀kọ́ìrùn ọ̀làdàn níbi lolókọ̀ tí ní títí ọjọ́ mẹ́jọ tàbí pàdé inshallah الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي

fifty dollars investment gbọ̀ngànlá ilé ìtajà tí wọ́n ti ń ta ojúlówó méjì ẹyẹ òkè wọn ò sí aṣojú ilé iṣẹ́ ni wọ́n jẹ́ fún gbogbo ilé iṣẹ́ tó ń ṣe ohun ẹ̀ṣọ́ ara gbogbo lókè òkun àti lórílẹ̀‐èdè nàìjíríà ilé ìtajà ajé dollars investment ti kalẹ̀ sí òpópónà káfù bọ́ òfẹ́ tí kò dìnà sílé ẹgbẹ́ ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ lè pè wọ́n sórí ago zero eight zero three four nine three four nine zero eight tàbí zero eight zero three five zero seven six six nine two gbogbo wa láwùrí ìtajà ṣe lónìí o.